ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká jáde náà. ọ̀rẹ́ wo kì í sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọ̀n bẹ́ẹ̀ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ̀ẹ́ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ilé ìfowópamọ́ mi kan náà fẹ́ máa yọ owó lórí mi láì kan pàtó. ha jíjá owó láì nídìí. oyè náà owó náà mọ̀nàmọ́ná mi tún gbówó wo ó sú mi mo fẹ́ sinmi ná. ọmọ ìyá mi the alternative bank ni the alternative bank. bẹ́ẹ̀ ni o the alternative bank ṣé ọ̀nà àgbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sọ the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò buni lápòjẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www www.altbank.ng tàbí kí o dáńlóòdù bank app wa tẹ̀síwájú pẹ̀lú the alternative bank. a ṣe ń pẹ̀lẹ́ láti ìhà ìgbé ayé arọ́pò ọ̀tún tiwa ẹ káàbọ̀ a sì dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa lórí àkọ́tún ètò kejì ti the alternative life èyí tó ń di mímú wa sétí gbọ́ yín láti ilé ìfowópamọ́ ti alternative bank ìyẹn báǹkì arọ́pò ètò ìsúná níbí ilẹ̀ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa nímọ̀ tí ẹ nílò nípa ètò ìsúná owó arọ́pò ọ̀tun bí ó ti lè ṣe yín láǹfààní àti bí ẹ ti ṣe lè ṣàmúlò àwọn àǹfààní àmúyẹ tí báǹkì arọ́pò ètò ìṣúná the alternative bank mú wá fún yín orúkọ mi ni ọ̀làǹrẹ̀wájú adéwùsì lójoojúmọ́ là ń ní àdojúkọ lórí báwo la ti lè ṣe ìpinnu nípa ètò ìṣúná wa àti bí a ti ṣe lè yàn nínú àwọn ohun tí à ń fẹ́ gan-an a sábà máa ń ṣèbéèrè tàbí kẹ̀ kí a fẹ́ láti gba ìmọ̀ràn nínú èyí tó jẹ́ wípé níbi tí a ti ń pòǹgbẹ ìdáhùn sí àwọn ìbéèrè tàbí ìmọ̀ràn yìí a ní láti fi ẹnu ìpinnu wa kò síbì kan ṣáà ni gbígbé ìgbésẹ̀ láti ipasẹ̀ àlàyé àti ìfitónilétí tó tọ́ àti fífẹ̀sọ̀ ṣe àgbàyẹ̀wò tí onírúurú àlàkalẹ̀ ìpinnu tó bá wà nílẹ̀ fún wa a máa jẹ́ kó rọni lọ́rùn èyí sì ni ibi tí ètò alternative life ti wọlé láti ràn wá lọ́wọ́. gbogbo ìdáhùn yìí la á gbìdánwò láti ṣe sí àwọn ìbéèrè náà kí a sì fún yín ní àwọn ìtọ̀nà aṣèrọ́pò gbogbo bí ẹ̀yin náà ti ń yàn tí ẹ sì ń ṣe ìpinnu lórí bí ẹ ti fẹ́ ṣètò ìṣúná owó yín. lọ́sẹ̀ yìí lórí ètò alternative life a ó máa bójú wo ìyàtọ̀ aláìlẹ́gbẹ́ tí ó wà nínú ètò ìfowópamọ́ aláìní èlé nínú gẹ́gẹ́ bí ìlapa aláwòṣe fún ìlànà arọ́pò ètò ìfowópamọ́. ẹ jẹ́ apanu ṣẹ́kẹ́ díẹ̀ náà à ń bọ̀. ẹ ń tẹ́tí gbọ́ ètò arọ́pò ìṣúná eléyìí tí the alternative bank mú wá sí etí ìgbọ̀nyín. ń ṣàgbékalẹ̀ ìlànà ètò ìṣúná owó aláìní èlé nínú láti so okùn àjọṣepọ̀ le ìyẹn nípasẹ̀ ìgbésẹ̀ ìṣẹ̀dálẹ̀ ìmọ́yán lórí ètò ọrọ̀ ajé ìṣàjọpín ìlájọṣepọ̀ pẹ̀lú oníṣẹ́ àdáni àti àjọṣe abáwùjọrẹ́ bí a ti pilẹ̀ ọ̀la fún gbogbo lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan tọ́rọ̀ bá kàn tẹ́ ò bá gbàgbé pé lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa àwọn òfin atọ́nisọ́nà tó de àwọn ilé ìfowópamọ́ aláìní èlé nínú. kò sí wàhálà rárá bí ẹ̀yin bá pa ètò tọ̀sẹ̀ tó kọjá jẹ o a ó máa mẹ́nu bà wọ́n lónìí. níparí ètò tòní ẹ ó lágbọ́yé nípa ohun tí a ń pè ní èlé bí ó ti ń ṣiṣẹ́ àti ìdí rẹ̀ tí ẹ fi ní láti dàárò láti ṣàmúlò ìlànà àrọ́pò ìṣúná owó aláìní èlé nínú a ó sì tún máa bójú wo àlàyé tó rọ̀ mọ́ ewu àti èrè bẹ́ẹ̀ náà la ó máa mẹ́nu ba ròyìnròyìn àti àní-àní tàbí àìdánilójú nínú àwọn àjọ dòwòpọ̀ àti àjọ buwọ́lù àdéhùn tó wà ẹ má ṣe fòyà màá fọ́ wọn sí wẹ́wẹ́ fún yín. wàyí o ká sọ̀rọ̀ nípa èlé a sọ wípé èlé ni àṣejù tàbí àlékún owó tí a gbà tàbí tí a san lórí owó kan tí a fi yá tàbí tí wọ́n yá ni. Mm. kókó òfin kan nípa ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú tí ó sì dé ni pé ó kọ̀ fún ká gba owó èlé tàbí kí a fúnni nítorí pé ohun tó dájú ni pé a kò pilẹ̀ lódodo àǹfààní ajẹmẹ́tò ọrọ̀ ajé nípasẹ̀ ìṣòwò káràkátà owó a rí i bí ọ̀nà àìṣòdodo àti ọ̀nà àìtọ́ láti fi kó ọrọ̀ jọ dípò èyí ètò ìfowópamọ́ aláìní èlé nínú a máa ṣe kóríyá fúnni a sì máa fààyè sílẹ̀ fún káràkátà àti òwò alájọṣe gẹ́gẹ́ bí ọ̀nà kan láti fi pilẹ̀ ọ̀la. ìlànà aláwòṣe fún ètò aṣèrọ́pò ìfowópamọ́ a máa gba ìtọ̀nà wọlé sí àwọn ètò ìsúná alájọdòwòpọ̀ bíi fífowó bàṣírí àmúlò dúkìá nípasẹ̀ ìlànà òfin oníkàràkátà tí kò rújú tí kò sì ṣàjòjì sí ni nínú èyí tó jẹ́ wípé iye tí ó bá títà dé ló ti kó sínú agbede ààyè fún èrè tí ó ti wà pọ̀ láti ìpìlẹ̀ òwò àjọṣe ẹ̀wẹ̀ ìfowóbàṣírí ìsúná eléèlé ní tiẹ̀ a máa gba ìpínyẹlé fún owó tí a bá lò ohun tí èyí ń túmọ̀ sí fún wa ni pé èlé owó á bẹ̀rẹ̀ láti orí iye kan ní pàtó a sì wá máa ṣe ségesège lẹ́yìn ìgbà náà lẹ́yìn tó jẹ́ pé a máa sábà pọ́wọ́lé ni ohun tí èyí ń sọ fún yín ni pé ẹ ò lè fìdí ẹ̀ múlẹ̀ ní pàtó iye tí yóò máa ná yín gẹ́gẹ́ bí èlé láti fi mú ọrùn ẹ̀yáwó yín dúró nígbà tí ẹ ó bá fi bùṣe àjọṣe ìdòwòpọ̀ yín ìyẹn pẹ̀lú ilé ìfowópamọ́ tàbí báńkì onígbàlódé ni o ṣùgbọ́n o ní alternative bank báńkì arọ́pò ètò ìsúná ọ̀tọ̀ lórí o bẹ́ẹ̀ kọ́ lórí lọ́dọ̀ tiwa ohun tó o bá béèrè fún náà ló gbà ìrẹ́jẹ ò sí nínú fọ́tò tiwa kò sí ìfòyà òjijì kò sí àlékún owó aládọ́wọ́bògbà kò sí àdéhùn alárúmọjẹ bẹ́ẹ̀ ni kò sí ìdíyelé aládìkún àti àpakún kò sí jùújùú kankan yòówù sí i ẹ ti ń ní àgbọ́yé náà tó yè kooro nípa ìdí ẹ̀ tí ó fi yẹ kí ẹ darapọ̀ mọ́ ìgbé ayé arọ́pò ọ̀tún àbí ẹ jẹ́ ká tẹ̀síwájú bí ìlànà aláìní èlé nínú bá ń dá lérí kíkọ̀ fún gbígbà àti sísan owó èlé ó túmọ̀ sí wípé tí ẹ bá fi owó yín pamọ́ sílé ìfowópamọ́ aláìní èlé nínú ẹ̀yin náà kò ní í gba èlé bí ó bá wá rí bẹ́ẹ̀ ìbéèrè a máa wá já sí wípé báwo ni owó mi á ṣe ṣiṣẹ́ fún mi ẹ gbọ́ mi yé òdodo ṣọ́pọ́nná ni lẹ́ka ètò onílànà arọ́pò ìfowópamọ́ àwọn àdápamọ́ owó yín a máa di yíyẹ́lò nínú àwọn ètò ìdókòwò kan tó jẹ́ tonílámẹ̀yìtọ́ tí máa padà pilẹ̀ ojúlówó àǹfààní ajẹmọ́rọ̀ ajé lẹ́yìn èyí tí èrè inú rẹ̀ á sì di àjọpín ló bá tán. ẹ wo àsìkò ti tó fún ìsinmi ráńpẹ́ bẹ́ẹ̀ la sì ní iṣẹ́ kan láti jẹ́ ní kankan láti ilé ìfowópamọ́ alternative bank báńkì àrọ́pò ètò ìsúná. ẹgbárùkù ti ìgbé ayé ètò ìsúná tó lágbọ́kànlé eléyìí ni ètò àrọ́pò ìsúná láti ilé ìfowópamọ́ The Alternative Bank. ètò alternative life ń padà bọ̀ láìpẹ́ ẹ ṣeun. bí ó máa ṣe pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ ò tí ì ṣàfẹ́kù púpọ̀ lórí ètò the alternative life tòní láti ilé ìfowópamọ́ the alternative bank a ti ṣe ìfọ́síwẹ́wẹ́ ohun tí owó èlé jẹ́ àti bí ó ti ń ṣiṣẹ́ mo gbàgbọ́ pé gbogbo wa láti wá ní àgbọ́yé tó péye báyìí nípa rẹ̀ ó dà ìyẹn dúró báyẹn a wo ẹ jẹ́ ká wo ọ̀pákùtẹ̀lẹ̀ ìròrí tó so mọ́ àṣejù ìgbìdánwò ewu àìdánilójú ìfẹ̀mí ẹni dẹ́gbọ̀n àti tẹ́tẹ́ títa wọ̀nyí tí í ṣe oríṣi ìṣeléèwọ̀ tí a kọ̀ fúnni gidigidi lẹ́ka ètò arọ́pò ìfowópamọ́ a ṣàgbékalẹ̀ ètò ìfowópamọ́ aláìní èlé nínú lórí ìlànà ìṣòdodo àti dọ́gbandọ́gba nítorí ìdí èyí ó ṣe àpọ̀jù ìdáwọ́lé ewu àti àìní ìdánilójú nínú ìdókòwò àti òwò àjùmọ̀ṣe léèwọ̀ ìdí èyí ni wípé irúfẹ́ àṣejù bẹ́ẹ̀ lè já sí àìṣedéédé ìjẹgàba léni lórí àti pípàdánù àwọn dúkìá tàbí ohun ìní yálà látọ̀dọ̀ igun kan tàbí látọ̀dọ̀ igun méjèèjì tí wọ́n jọ ń ṣòwò nílé ìfowópamọ́ aláìní èlé nínú igun gbogbo tí ọ̀rọ̀ bá kàn ni a máa ń fún ní àlàyé tó kún fọ́fọ́ tó sì péye tòun ti níní àǹfààní tó tọ́ sí àwọn èròjà atọ́nisọ́nà nípa èyíkéyìí òwò alájọṣe tí ẹ bá jùmọ̀ dáwọ́lé nígbà tí ẹ bá ti mọ̀ ní pàtó déédéé àlàyé tó bá ìdáwọ́lé ètò ìsúná yín mu ó rọ̀ wá lọ́rùn láti jíṣẹ́ ẹ̀yin dáadáa gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ ẹ. bí ẹ bá ṣẹ̀ṣẹ̀ yín rédíò yín sí ìkànnì yìí tí ẹ wá ń ṣe ìmọ̀ lórí kí ni ohun tí ètò náà dálé tó. ètò the alternative life láti ilé ìfowópamọ́ ti alternative bank báńkì arọ́pò ètò ìsúná ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́ o. a ti ń sọ̀rọ̀ nípa àwọn àbùdá aláìlẹ́gbẹ́ tó wà nínú ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú. No gẹ́gẹ́ bí ọ̀nà arọ́pò ọ̀tun fún ìfowópamọ́ àti ìṣúná owó. ilé ìfowópamọ́ the alternative bank báńkì arọ́pò ètò ìṣúná àti ìlànà aláwòṣe rẹ̀ fún ètò ìfowópamọ́ pẹ̀lú bí a ti ń ṣòwò ló dúró lórí gbígbé yín kọjá wọnú ayé ìròrí fífowópamọ́ nìkan nípa bíbá yín ṣe ìrìn àjò wọnú ìgbé ayé aláṣẹlà àti ìṣúná aláṣejìrì pẹ̀lú bí ó ti ń dáàbò bo ìjẹ́ ọmọlúàbí àti ìṣàpọ́nlé ara ẹni nínú ìgbésẹ̀ náà. bí ẹ bá ti ń fẹ̀mí bára rìn báyìí báyìí ẹ gbọ́dọ̀ ti mọ̀ pé ojú tí báńkì arọ́pò ètò ìsúná the alternative bank fi ń wo oníbàárà rẹ̀ ló ti kúrò ní toníbàárà lásán bí kò ṣe ti alájọṣepọ̀. èyí ló mú wa débi àwòmọ́ oníwòye tó kàn nípa ètò ìfowópamọ́ aláìní èlé nínú èyí tí í ṣe ìṣàjọpín ewu àìjèrè àti èrè jẹ́ ti ẹ̀ mọ ohun tí mo nífẹ̀ẹ́ sí jùlọ nípa irúfẹ́ ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú ṣá mi ò ní fi dùn yín torí ó kà sí àrà nínú ètò ìfowópamọ́ aláìní èlé nínú àjọpín là á ṣe nínú èrè àti ewu àìjèrè tó bá súyọ torí náà pé o jẹ́ alájọṣe àwọn igun tí wọ́n bá ń dìjọ dòwò pọ̀ ẹ máa fara mọ́ ṣíṣàjọpín ewu tí ó bá súyọ gẹ́gẹ́ bí ìpín ìṣedéédéé tiwọn nínú àjọṣe náà. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká ní pé o bá ra dúkìá kan ẹni tí ó tà á fún ọ lẹ́tọ̀ọ́ sí èrè ohun tó tà nítorí pé ó ti runwó sí pípilẹ̀ ọlà ọrọ̀ ajé kan lẹ́yìn tí oníbàárà náà ń fẹ́ láti sanwó rà lẹ́ka ìlànà ìfowópamọ́ arọ́pò ìṣúná oríṣiríṣi ní ẹ̀yà ètò aláwòṣe fún ìṣàjọpín ewu àìjèrè àti èrè jíjẹ a ó sì túbọ̀ kẹ́kọ̀ọ́ nípa wọn bí a ti ń rìnrìn àjò wa lójúpọ̀nà arọ́pò ìgbé ayé ọ̀tún náà káàsà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àti àlàyé ṣíṣe fún ìmọ̀ lákọ̀tun ló ti la inú ètò yìí kọjá ẹ jẹ́ kí a sinmi díẹ̀ náà. No? nígbà tí a bá sì wá padà a bọ́ sígboro láti wádìí látọ̀dọ̀ àwọn òbí àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ gbogbo jẹ́ kí làwọn àdójúkọ oníṣúná owó tí wọ́n máa ń ṣalábàápàdé nípa fífowó tukọ̀ ètò ẹ̀kọ́ ètò the alternative life lẹ́ ń gbọ́ yìí láti ilé ìfowópamọ́ ti alternative bank báńkì arọ́pò ètò ìṣúná òun ni ètò náà tí ó ń fún yín tán ní àwọn àlàyé àti ìmọ̀ tí ẹ nílò láti tún gbé ìgbé ayé aláṣeyọrí ìṣúná owó ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká jáde náà. ọ̀rẹ́ wo kì sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọ̀n bẹ́ẹ̀ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ̀ẹ́ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ilé ìfowópamọ́ mi kan náà tí wọ́n máa yọ owó lórí mi láì kan pàtó. ha jíjá owó láì nídìí. oyè ẹ̀ náà owó náà mọ̀nàmọ́ná mi tó ń gbowó lórí wò ó sú mi mo fẹ́ alternative bank ni. the Alternative band. bẹ́ẹ̀ o the alternative bank ṣé ọ̀nà àgbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sú ọ the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò bóni lápò jẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà tàbí kí o download bank app wa tẹ̀síwájú pẹ̀lú the alternative bank. ẹ gbárùkù ti ìgbé ayé ètò ìsúná tó lágbọ́kànlé. eléyìí ni ètò àrọ́pò ìsúná láti ilé ìfowópamọ́ the alternative bank. a sì wà lórí afẹ́fẹ́ lórí ètò the alternative life tí the alternative bank báńkì arọ́pò ètò ìsúná mú wa sétí gbọ́ yín àkókò wa tó wà yìí láti gba ohùn lẹ́nu àwọn ará ìlú kí a sì mọ kí lohun tí àwọn òbí alágbàtọ́ àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ gbogbo ní láti sọ nípa ohun tí àwọn akẹ́kọ̀ọ́ nílò owó fún láti fi ṣe ó dá mi lójú pé ẹ máa ti ní láti kọ́ ohun kan tàbí méjì nínú rẹ̀ torí náà ẹ má rebì kan o ẹ dúró korì. Bọ́láńlé lorúkọ mi iṣẹ́ oúnjẹ ni mò ń ṣe olóúnjẹ ni mí iṣẹ́ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gan ni torí Ọlọ́run bá mi falùbáríkà sí dáadáa mo ti ń ṣe fún bí ọdún mẹ́wàá báyìí so iṣẹ́ tí mo yàn láàyò nìyẹn. iṣẹ́ òbí kò ń ṣe iṣẹ́ kékeré iṣẹ́ tó jẹ́ pọ́lọ̀ nìkan ló lè sànyàn lẹ́sàn-án rẹ̀ ni a dẹ̀ tún máa ń gbàdúrà pé ká tara àwọn ọmọ yẹn náà ká fi kẹsàn-án rí ń bẹ̀ ká jèrè wọn. ẹ mọ̀ pé mo sọ fún yín tẹ́lẹ̀ pé olóúnjẹ ni mí so mo máa ń fáwọn ọmọ mi lóúnjẹ lọ school wọ́n máa ń gbóúnjẹ lọ léèwé dáadáa àti tàárọ̀ àti tọ̀sán wọ́n máa ń fún wọn ṣùgbọ́n ìmọ̀ pa àwọn ọmọ náà ẹ lè fún wọn kọ́ ní ó ní biskit táwọn rí ó ní yogurt kan táwọn fẹ́ rà oríṣiríṣi báwọn ọmọ ṣe máa ń rà èèyàn ò dẹ̀ ní fẹ́ káwọn ẹgbẹ́ wọn náà máa rà káwọn náà máa rí jẹ hmm. so ìgbà míì èyí tó jẹ́ gbọ́nú wọn tó wà ní jss two mo máa ń fún un ní igba náírà èyí tó jábúrò mo lè fún múrí márùn-ún kékeré inú wọn náà wọn náà bí mo ṣe máa ń fún wọn nìyẹn lóòjọ́ ah, kò ń ṣe pé ẹ̀rù máa ń bà mí pé wọ́n máa sanwó nù wọ́n ń sọ nù dáadáa ni wọ́n máa ń sanwó nù gan-an tọrọkùnrin ni wọ́n ìgbà míì wọ́n á ju báàgì wọ́n á ju kalẹ̀ sí field wọ́n máa láwọn lọ gbá bọ́ọ̀lù wọ́n lọ máa gbé sí field ẹlòmíì á ju owó wọn ìgbà míì tán bá ti ṣeré lọ́wọ́ rántí ibi tán tiẹ̀ gbé sí kódà mo tún bá wọn ra pọ́ọ̀sì kan máa fi owó náà sínú ẹ̀ àti pọ́ọ̀sì o àti báàgì gbogbo ẹ̀ wọ́n máa jù sí field ní tán bá ti fẹ́ lọ gbá bọ́ọ̀lù tó bá ṣe máa ń ṣe é yẹn ìgbà míì wọn á sọ nínú èyí tó wá jágbà nínú wọn òun ni mo tún máa ń kówó náà fún nísìn lórí òun ló tún gbọ́n jù so màá kó tòun àti tàwọn àbúrò ẹ̀ máa kó fún un òun náà ẹ̀kọ̀ọ̀kan sì máa sọ́nù láti lọ ṣeré máa sọ́nù gbà míì at least ó sì gbọ́njú àwọn yòókù lọ so kò ń ṣe gbogbo wa ló máa ń sọnù bọ̀ ó sì máa ń wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyẹn la ṣe máa yé wọn nìyẹn kódà máa fáwọn létí fáwọn létí pé téyì bá ti sọnù kò sówó oúnjẹ ìgbà míì gan kódà mi ní fún wọn nígbà mi ní fún wọn lọ skul kí n lè fi fáwọn létí tán bá ti sọ́wọ́ tàná nù mi ní fún wọn ní kejì ìgbà yẹn náà tún máa wà careful ju tẹ́lẹ̀ lọ but kò ń ṣe pé kó sì máa máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan Ah, inú mi á dùn gan tí n bá rírò nǹkan báyẹn o ó máa ṣàǹfààní dáadáa torí ọkàn mi máa má balẹ̀ pé wọ́n ní máa sanwó nù ní bá ṣe fún wọn wọ́n máa lè rí ná torí tó bá ti ń di gbogbo ìgbà bí ìlú ṣe le nísìnyí téèyàn á ṣiṣẹ́ ṣiṣẹ́ kéèyàn tó rówó tọmọ bá wá ń sọ nù gbogbo ìgbà ìgbà tẹ́ bá fi ṣí <laughs> owó kékeré náà kọ́ yẹn ṣe inú mi máa dùn tí n bá rírò nǹkan báyẹn tán bá ṣàti ní wọ́n ṣe máa na ìgbà tó jọ pé gbogbo nǹkan ti ń di talákọ̀wé nísìn tó jọ pé à ń rówó ná lórí fún ìgbà míì máa ṣe transfer ìgbà míì ṣe sóò tán bá ti yín ibi náà ti máa na inú tèmi á dùn ó máa pè wá báyìí. ẹgbárùkù ti ìgbé ayé ètò ìsúná tó lágbọ́kànlé eléyìí ni ètò àrọ́pò ìsúná láti ilé ìfowópamọ́ The Alternative Bank. orúkọ mi ni Mrs. Alude mo máa ń tajà mo ní ṣọ́ọ̀bù tí mo ti máa ń tajà mo máa ń ta àwọn aṣọ àwọn ọmọ kéékèèké bàtà àwọn kéékèèké àti anything tó bá ṣàní ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké. life as a parent ah, kò easy but <laughs> ah, kò tí kò tá a máa ṣe ń pa ẹ̀ a máa náà ni kò kọjá àforítì àwọn ọmọ mi tó bá lọ sí school ó máa ń fún wọn ní ó depend tó yẹn bá ṣe wà lọ́wọ́ mi ìgbà mi máa ń fún wọn ní pẹ̀lú oúnjẹ ó máa gbóúnjẹ dání mo dẹ̀ máa fún wọn ní five hundred naira five hundred naira lọ sí school yeah ó di ọmọ tó bá gbóúnjẹ dání ọmọ méjì ni mo ní so ìgbà mi tó bá gbóúnjẹ dání mo lè fún wọn ní five hundred naira yẹn náà ni bọ̀ màá tún bá wọn gbé oúnjẹ mu ní ọlọ́kadà tó máa ń bá mi gbé oúnjẹ lọ fún wọn àbí gbà mí máa ń rán sales girl mi kó bá mi gbé oúnjẹ lọ fún wọn tí bá ti ṣe tán ìgbà míì wọ́n máa ń sọ owó yẹn nù cause mo rántí second born mi ọjọ́ tí mo tí ara ẹ̀gbọ́n ò yá so ẹ̀gbọ́n ló máa ń mú oúnjẹ wọn dání so mo fún òun kó di owó yẹn mú so fortunately that day ó sọ owó yẹn nù so ó dẹ̀ ká mi lára gan cause kò gbé oúnjẹ lọ sí school lọ́jọ́ yẹn mi jẹ́ ní means láti lè fi communicate pẹ̀lú ẹ̀ ní school pẹ̀lú wọ́lẹ̀tì yìí nísìnyí mo fi pé ó máa wà òkè gan ó máa help ìgbà míì bí ọjọ́ tó sanwó yẹn nù ó dùn mí mú mi sọ bọ̀ eléyìí nísìnyí mo mo fi pé mo lè bá bá wọn save owó kò ń ṣe fún ìsìn gan lásán fún later náà so mo lè máa bá wọn save owó síbẹ̀ bí ọjọ́ bóyá fẹ́ ṣe end of the year party wọn tó ń come on very soon ṣe mo lè máa bá wọn save owó yẹn sí inú ẹ̀ díẹ̀díẹ̀ ó jẹ́ máa tún kọ́ àwọn náà bó ṣe ń save cause mostly bàtàwà wà kékeré ń gbà yẹn kóló làwà máa ń lò that is the saving box but ìsìn báyìí àwọn ọmọ yẹn ń sìn yẹn ni máa ní kó máa lo kóló ṣó yẹn yín báyìí so wallet yìí wà very very important akọ wọn bó ṣe ń save ahead for their future tí lóyún náà bá ti bẹ̀rẹ̀ sí máa bá wọn máa save sínú ẹni sí ibi tó bá ní bóyá bí any activity ní school wọn tó ń come up máa ti máa sọ fún wọn máa ti bá wọn máa tọ́jú ẹ̀ síbẹ̀ so kò ní lè wọ èmi gan lọ́rùn ajẹ́ lè wà easy fún àwọn gan láti lè access ìgbà táwọn náà bá ní ìdẹ̀ ẹ̀yin tẹ́tí pé ètò àrọ́pò ìṣúná eléyìí tún the alternative bank mú wá sí etí gbọ̀nyín ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká jáde náà. ọ̀rẹ́ wo kí sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọ̀n bẹ́ẹ̀ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ̀ẹ́ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ilé ìfowópamọ́ mi kan náà tán máa yọ owó lórí mi láì nídìí kan pàtó. ha jíjá owó láì nídìí. oyè ẹ̀ náà owó náà mọ̀nàmọ́ná mi tó ń gbowó lórí wò ó mi mo fẹ́ sinmi ná. the alternative bank ni. Hey, the alternative bank. bẹ́ẹ̀ ni o the alternative bank tí ọ̀nà àgbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sú ọ the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò bóni lápò jẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www www.altbank.ng tàbí kí o download bank app wa tẹ̀síwájú pẹ̀lú the alternative bank. kásà kékeré kọ́ nìrìn gbòòrò ó dá mi lójú pé a gbádùn ara wa pẹ̀lú títẹ́tí sí àwọn èèyàn wọn ni bí wọ́n ti ń sọ tinú wọn lórí àwọn nǹkan tó ṣe kókó sí wọn bí ó ti ń kó ipa nínú ètò ìṣúná owó wọn ó yẹ yín tán àbí bẹ́ẹ̀ náà ló yé wa tán ní báńkì àrọ́pò ètò ìṣúná àwa náà bá yín mọ̀ ọ́ lára àwọn ẹ̀dùn ọkàn yín a sì ní àgbọ́yé sí àwọn ohun tó ń kọ yín lóminú ìdí ẹ̀ nìyí tí a fi tara bọ́ ju bó ti yẹ lọ lójúnà àti wá ọ̀nà àbáyọ gbogbo nǹkan tí ó tuni nínú tuni lára lódodo nípa ilé ìfowópamọ́ arọ́pò ètò ìsúná the alternative bank ní wípé a máa ṣètò ọ̀nà àbáyọ lónìbámu fún bí ó bá ti tọ́ sí kó wá ni ọ̀jìnmí akọ́ṣẹ́mọṣẹ́ ni ọ́ olùdókòwò oníṣòwò àti àwọn akẹ́kọ̀ọ́ àkàkà tán láṣọ ọ̀yẹ̀lẹ̀ kò yọ ẹnìkankan sílẹ̀. Si ọgángan àkànṣe àgbékalẹ̀ ètò àṣelọ́jọ́ wa fún tòní la ní pocket pal bí o bá jẹ́ òbí tàbí alágbàtọ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ó yẹ kí o gbé àpótí rédíò rẹ súnmọ́ra ní pẹ́kípẹ́kí kí o sì yín in sókè tán lálálá ṣé ẹ ti ṣe ó yá ọ fẹ́rẹ̀ gẹ̀gẹ̀ pocket pal jẹ́ ètò àṣelọ́jọ́ kan tí akànlẹ̀ gbé kalẹ̀ fún yín àkànṣe àsùnwọ̀n ìdáwọ́ àjẹmọ́nú fún akẹ́kọ̀ọ́ ni pẹ̀lú káàdì àlòpọ̀wọ́ tí ó tún lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí káàdì ìdánimọ̀ ilé ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ nígbà tí a bá jọ ní àjọṣe ìdòwò pọ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ náà pẹ̀lú àmì ìdánimọ̀ tàbí àrokò ìdánimọ̀ rẹ̀ àti àkọsílẹ̀ ẹlẹ́kùnrẹ́rẹ́ àlàyé fún akẹ́kọ̀ọ́ náà ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ sí èyí gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ òbí tàbí akẹ́kọ̀ọ́ ó tún kù nìbọn ń rọ́ ẹ wo bí ó ti ń ṣiṣẹ́ a ó ṣe ìforúkọsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ tí a bá jọ ní àjọṣe fún àkànṣe ètò yìí bẹ́ẹ̀ sì ni ètò pocket pal fààyè gba àwọn akẹ́kọ̀ọ́ láti ṣènáwó oníṣúná olójoojúmọ́ nínú ọgbà ilé ẹ̀kọ́ náà lẹ́yìn tí jíjẹ oníbàárà nísọ̀ ọjà kéréje kún un àkànṣe ètò ìsúná ti pocket pal a máa bí ilé àǹfààní olórí òjòrí àti ṣe ìsúná owó àti òmìnira ẹ̀kọ́ sí ètò ìsúná láwọn ilé ẹ̀kọ́ gbogbo àti láàrin àwọn akẹ́kọ̀ọ́ èyí gan ni ìpele tó kàn àwọn òbí ò nílò láti máa páyà mọ́ wípé bóyá àwọn ọmọ wọn tún lè máa sọ owó àjẹmọ́nú wọn nù. No bẹ́ẹ̀ sì ni kò sí ìfòyàmọ́ nípa bí wọ́n ti ṣe lè ṣàkóso ìṣúná owó nínú ọgbà ilé ẹ̀kọ́ náà. ẹ kàn fi owó sínú àsùnwọ̀n pocket power wọn kí ẹ sì máa ṣọ́ bí wọ́n ti ń ná owó. <laughs> ó rọrùn jù àbí? ẹ má ti rí o kí ẹ sì ta mọ́ àǹfààní yìí láti forúkọ ilé ẹ̀kọ́ yín sílẹ̀ tàbí ti ilé ẹ̀kọ́ ọmọ yín kí ẹ sì darapọ̀ mọ́ ọjọ́ iwájú láti tún nímọ̀ àlékún nípa pocket pal àti bí ẹ ṣe lè bẹ̀rẹ̀ rẹ̀ ẹ kàn pé zero one seven zero zero zero five five five tàbí kí ẹ kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.altbank.ng àkànṣe ètò ti pocket pal a máa pa káàdì ìdánimọ̀ akẹ́kọ̀ọ́ dà sí káàdì aṣèṣúná owó ìgbésẹ̀ náà rọrùn o kàn nílò lẹ́tà ìṣàfihàn aláfòǹtẹ̀lù láti ilé ẹ̀kọ́ rẹ pẹ̀lú fọ́ọ̀mù láti fi ṣí àsùnwọ̀n ìfowópamọ́sí ó rọrùn ó yá kò sí nira bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà lónìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ti tó láti mú èyí ṣe pẹ̀lú pocket pal ètò ń bẹ fún oníkálukú àwọn olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ lè wọ́gi lé owó ànájù lórí títẹ káàdì ìdánimọ̀ bẹ́ẹ̀ ló sì lè dènà ewu àkóso ìṣúná owó lágbègbè ilé ẹ̀kọ́ náà àwọn òbí wa lè fẹ̀dọ̀ lérí òróǹro níṣe tí wọ́n mọ̀ wípé àwọn ò nílò láti káyà sókè pé owó àjẹmọ́nú ọmọ àwọn lè sọnù bí wọ́n ti ń tọpinpin ìṣọ́wóná owó wọn àwọn akẹ́kọ̀ọ́ a máa ṣíjú sígbé ayé ìmọ̀ ìmẹ̀tò ìsúná wọ́n á ti máa jẹ̀gbádùn àwọn mùkúntù ètò ti báńkì arọ́pò ètò ìsúná fún àwọn ọ̀dọ́ ilé ẹ̀kọ́ àti àwọn òbí lè láǹfààní sí ọ̀kan òjọ̀kan àwọn àkànṣe ètò aṣèrànwọ́ ìsúná fún ètò ẹ̀kọ́ àti dúkìá níní kí ló tún kù The Alternative Bank báńkì arọ́pò ètò ìsúná ló ní àkóyawọ́ nínú àwọn ohun àdáwọ́lé wa èyí sì mú kí gbogbo àlàyé àti ìfitónilétí lórí ayélujára ìtàkùn àgbáyé wa àti ìkànnì orí ayélujára abánidọ́rẹ̀ẹ́ wa gbogbo kó láyọ̀lé kó sì ṣe dáradé láti lè wà pẹ̀lú wa láwọn ojúpò ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at the alternative bank ní lórí Facebook lórí Instagram at altbankng bẹ́ẹ̀ náà sì ni lórí ayélujára x twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ at Altbank NG, lẹ́tà ńlá ni b àti n nínú bank àti ng. ẹ gbárùkù ti ìgbé ayé ètò ìṣúná tó lágbọ́kànlé eléyìí ni ètò àrọ́pò ìṣúná láti ilé ìfowópamọ́ the alternative bank. ìjíròrò tòní lárinrin púpọ̀ gbáà mo sì mọ̀ dájú pé a ti túbọ̀ lékún sí i nímọ̀ lórí ètò the alternative life tòní a mẹ́nuba ìyàtọ̀ aláìlẹ́gbẹ́ ti ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú àti bí wọ́n ṣe ń ṣàlékún fún ìṣọwọ́ ṣètò ìṣúná owó wa mo nígbàgbọ́ wípé ẹ ó bẹ̀rẹ̀ sí ní lo àǹfààní ìmọ̀ tuntun tí ẹ ti ní nípa ìfowópamọ́ onílànà ìrọ́pò ètò ìṣúná tí a ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìpinnu tó mọ́yán lórí nípa ṣètò ìṣúná owó. ẹ ṣeun gbà fún wíwà pẹ̀lú mi láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ètò yìí èmi ni tiyín ní tòótọ́ ọ̀làǹrẹ̀wájú àdéwùsì ẹ darapọ̀ mọ́ mi lọ́sẹ̀ tó ń bọ̀ lásìkò kan náà níkànnì kan náà bí a ṣe ń nà yẹ̀ wò abala ìmọ̀ tó tún sodo sínú ètò yìí ìyẹn the alternative life títí dìgbà náà ẹ darapọ̀ mọ́ wa láwọn ojúpọ̀ ìbánidọ́rẹ̀ẹ́ wa lórí ayélujára lórí ayélujára ti Facebook at the Alternative Bank lórí Instagram altbankng àti altbankng lójúpọ̀ ayélujára ti X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ohun tí ẹ tún fẹ́ mọ̀ náà ni ẹ ó tún rí lórí ìtàkùn àgbáyé wa www.altbank.ng ilé ìfowópamọ́ the alternative bank báńkì arọ́pò ètò ìsúná ló ń ṣagbátẹrù ètò the alternative life ire o ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ náà. ọ̀rẹ́ wo kì í sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọn bẹ́ẹ̀ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ̀ẹ́ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ilé ìfowópamọ́ mi kan náà fẹ́ máa yọ owó lórí mi láì kan pàtó. ha jíjá owó láì nídìí. oyè náà owó náà mọ̀nàmọ́ná mi tó wo ó sú mi mo fẹ́ sinmi ná. ọmọ ìyá mi farabalẹ̀ The Alternative Bank mm Eh, the alternative bank. bẹ́ẹ̀ ni o the alternative bank ṣé ọ̀nà ń gbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sọ the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò bóni lápòjẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló bá dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www www.altbank.ng tàbí kí o download bank app wa tẹ̀síwájú pẹ̀lú the alternative bank.